tí wọ́n á máa tẹ́ ẹ̀dá nítorí ọ̀sẹ̀ ìwà lọ bá a bá orí kíyàn kọ́lá orí kíyàn tí wọ́n á tẹ́ wákàtí wa ọlọ́run orí kíyàn tí wọ́n á kẹ́yàn kẹ́gbẹ́ orí tí ó orí kíyàn náà tí wọ́n á kí ọ fún náírà mo fún ìtọ̀tọ̀ lọ bóyá ó lé lẹ́kọ̀ọ́ ọ̀gá náà wàá mo ti náà kúrò lóko ọ́ ìwà ìtọ́nù ìgbọ́gbẹ́ lọ ó tọ́nù ìgbọ́gbọ́ lẹ́yìn ó lókè tó lè sí bẹ́ẹ̀ ọlọ́run bá lára tó máa dábí ẹ bá ṣe ọlọ́run ọba yóò àforíjì wọ́n àforíjì iná nínú akẹ́yìn mọ̀lẹ́bí sọ̀rọ̀ bá ọ̀sán náà nínú ẹbí ẹ̀kọ́rin tó wà pàbí àlọ́ tó bá mi ẹ̀sẹ̀ làtẹ́kùnà tó mẹ́rọ àmọ́tìlá kò sí bọ́sí lè ṣẹ̀ tó wọ́n jẹ́ àtẹ́kùnà tó mẹ́rọ ẹ̀sẹ̀ ẹnu pé wá pè sí súnà nígbà nígbà àgbàgbà ilé ipa súnà káwọn ó kí lọ sí ẹ̀sẹ̀ tó burú jù ẹ̀ kúfùrù wa ṣírí kí ni àwọn lẹ́yìn ṣe kúfùrù wa ṣírí ọmọ yìí ká máa ń dá òwò ọ̀ṣùlẹ̀ àbùn ọmọ máa ń wá ṣe bèbè rí láyé wọ́n ṣe gbére nínú náà àwọn àyàfẹ́ta bá wọn tí ó bá kú bá wọn wọn lórí ìtàkùnṣe ara wọn àwọn ẹ̀yọ́ náà wọ́n kí wọn látàkùnà tó ń bẹ̀rù àmàjìlá èèyàn ní dáadáa náà fi àti kí ọlọ́run kọ́nà wọn lè ṣe ẹ̀kùn àdébísọ̀rọ̀ bá wọn ẹ̀rọ sọ́nà ó bá wọn sọ̀hábà méròó nípa arákùnrin kan arákùnrin yìí pa ìran ọgọ́rùn-ún ìyẹn lẹ́sìn náà lọ́pàá iṣẹ́ pàìpàì lọ́dọ̀ láàyò ó wá pa ìyẹn tó tó ọgọ́rùn-ún tiẹ̀ lọ kan ó wá tó ẹ̀kọ́ bá olùdókòwò àdá ó lọ bẹ tó bá wọ́n lọ bọ́ rẹ̀ rẹ̀ ó bẹ tó bá bẹ̀ ṣe ó tọ́ka àbá sí o ọ̀rẹ́ rẹ̀ wá tọ́ka àbá sí ìgbà tí ó tọ́ka àbá sí ẹlẹ́sìn ló tọ́ka sí wọ́n á lọ́dún sí láwùjọ ẹ̀ àmà ìpínlẹ̀ láàrin àpá àti àtẹlẹsì ẹlòmí sẹ́ẹ̀sì ìgbẹ́ ọ̀rọ̀ ní sẹ́ẹ̀sì kìí sí mà àníṣe ẹlòmí sẹ́ẹ̀sì ìgbẹ́ ọ̀rọ̀ ní sí ẹgbẹ́ kìí kìí sí mà ìmọ̀ ìpínlẹ̀ ní sẹ́ẹ̀sì kìí sí mà ọlọ́run wa àwọn tí wọ́n ń bíbẹ̀ ọlọ́run wa ṣe ẹ̀sìn òun lẹ́gbẹ́ ikú ti làwọn lé fún àwọn oníjà lé fún sẹ́wọ́n ti dé ìgbẹ́ ọlọ́run ní sẹ́ẹ̀sì sí mà inú wọn lẹ́nu mọ́tẹ̀ àwọn ọmọ ọ̀gá wọn làwọn lọ sọ méje bẹ́ẹ̀ àdúgbò lọ kó omi sí wọn lọ sọ méje bẹ́ẹ̀ àwọn ilé yìí ni wọ́n lè rí ìbẹ̀rù ọmọ ọdún sẹ́sì kékeré yìí kì í ṣe ìmọ̀lá kí sẹ́sì ẹni bí a sì kí ababa ẹ̀ láyà ìmọ̀kàn wọn lọ bá ẹlẹ́sìn ẹlẹ́sìn ní pé ọ́sẹ̀sìn náà ọ̀pá yàn Ah, àforíjì wà fún ìdíje láìkí ìrọ̀lẹ́ àforíjì ọlọ́run ó ti pọ́ mọ́ ọ èyí sọ bá fún yàn èyí sọ bá fún yàn ó ti pọ́ fún yàn tí èyí ti pọ́ fún wọ́n ni áà kò dára ó má fún mi ó ti pọ́ mọ́ ọ wọ́n ya kí n tẹ̀ mọ́ tíyà tí ń kíyà lélẹ́rí lẹ́yìn tí náà wọ́n pa hundred ní o pé ipò torí ẹ̀ jìyà ìyẹn wọn lẹ́nu pa wọ́n wà pa ẹni ẹ̀ ó sì wà sí tiẹ̀. àkópa sẹ́wọ̀n ó di ẹ̀ láti fẹ́ tuba sí ẹgbẹ́ ìdí ẹ̀ tó ní àwọn ọkàn rẹ̀ mo fẹ́ tuba sẹ́ ẹ tọ́ka sábà wọ́n yà á tọ́ka ẹ̀ lọ́sọ́ di ẹ̀kọ́ ìdí ẹ̀ onímọ̀ wọ́n á lé ní pé àá kò sí ẹ̀sẹ̀ tọ́nà òkè kò máa fẹ́ tuba sọ ghana ghana ní kankan owó làwọn ẹsẹ̀ tán láwùjọ yìí ẹlòmíín ṣe sí ló fẹ́ fi ẹ̀fọ́ alẹ́ bí o ṣe sí náà tẹ́sí máa sọ fún ẹkọ́ fẹ́ fi lẹ́nu ẹlòmíín ọjà lè tẹ́sí máa sọ fún òun máa bá àti máa fẹ́ sẹ́lẹ̀ ni bẹ́ẹ̀ máa ń bá bí ẹsẹ̀ tí òbí nílẹ̀ máa ń bó láti máa sọ fún àmì àdéhùn ẹni ẹ wọ́n sọ fún pé àwùjọ kan wà ní ọ̀dà báwùjọ rẹ bá dáa nínú tó ti gbọ́ ní mọ́tò tí wọ́n ti pa àwọn náà pàdé wọ́n ti pa wọn wò ní owó tẹ́lifíṣẹ́ wọn láyé rẹ̀ àti wọ́n kan ti ráwọn ti pàṣẹ kó wọ́n ti wọ́n ti tọ́ ti máa pààyàn kọ́ ráwọn náà pàwáyé kọ́ ráwọn náà pààyàn kọ́ ráwọn ti pa wọn. àfi kó jẹ́ kó wọ́n fi àwọn ti pààyàn wọn nípa jẹ́ ọ̀kan sí wọn kó lẹ̀ tìlú rẹ̀ yọ̀dá àwùjọ kan fi yọ̀dá àwùjọ dọ̀tí ọbẹ̀ fi bẹ́ẹ̀ kó láwùjọ yìí lọ àwùjọ táwọn ti máa ń pọ̀ bẹ́ẹ̀ tó rẹ̀ sì dáadáa bẹ́ẹ̀ tó kó wọn lọ bẹ́ẹ̀. ìbá ń lọ bàtẹ́ ń lọ wá dúró lọ wá wọn bá yà sí òun dá kí ẹ̀ mọ lọ kí ẹ̀ mọ lọ bá lára kí wọ́n ti wá sí mọ tó sì ń kaba yìí tètè ṣe wọ́n lọ lára ó ṣe é ṣe kọ́ bá lọ lára ọ̀ọ́mà tí kò dé kẹ́ni wá ní àtàkọ́ àti dáná ọmọ ẹ̀ láti sùn ẹ̀ ẹ̀sùn two weeks ṣùgbọ́n láàrin two weeks ní ìrònú pé á di àlẹ́ ṣe é ju ẹni náà wọ́n sọ ọ̀nà ẹwà wà lọ́nà àwọn mọ̀láìkà tó máa be gbé mi mùsùlùmí eléré O ni wọ́n àwọn mọ̀láìkà tó máa ń gbé mi yẹn ọ̀pọ̀ ni wọ́n àwọn méjì apá àti bẹ́ẹ̀ ilé ìgbé yẹn kò kó àwọn àwọn ẹ̀dá kó àwọn náà ni ó wọ́n ń fa wọn àwọn ọmọ eléyìí ò ṣiṣẹ́ dáadáa láyé àwọn iṣẹ́ kúkú náà yàn láyò pàápàá làwọn ń ṣe onífẹ̀ẹ́ ni àgbà àgbì àwọn ti túbà àwọn ọ̀dọ́ náà O ولكن لم yá máa lọ àwọn àkọ́yọ́ wọ́n yẹ kí ìṣe dáadáa ní wọn túbá ẹ̀wọ̀n kan ó ti túbá àwọn tí èdè àdá sí màdá tó fi àtàrí mìnàdánì àmọ́dádàbàlà bí ìwà tó yẹ ti sẹ́kọ́jà ó ti kọjá pọ̀ lẹ́sẹ̀ má tó a bí ẹ̀ tó tó túbá lọ sí ìlú àwọn ọmọdé tó túbá ó jọ yóò mẹ́lẹ̀ àtàkùnlá àtàkùnlá kọ́ ọ́ bí ẹni àtúwárí bẹ́ẹ̀ ọlọ́mọdé kọ́lá wọn wá kó bí èèyàn wọ́n ti ẹ̀ ń pa àwọn ayé lọ́wọ́ wọ́n á sọ máa ń pa àwọn àwọn lọ́wọ́ wọ́n ti tẹ̀sí pé ẹ̀wọ̀n ìlú àwọn ẹni ní ti lọ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ìlú èèyàn ládàá ti wọ ẹ̀wọ̀n ibi tí ẹ bá rí kó súnmọ́ bẹ́ẹ̀ ẹ kà á fún àwọn ará rẹ̀ káàdì ló ti ń bọ̀ ló súnmọ́ ni ẹ̀mọ̀ láti àti ẹ̀mọ̀ pé yẹn kú ẹgbẹ́ èèyàn yìí káàdì tó ń lọ ìlú dáadáa ní ẹ̀rẹ́gbẹ́ yẹn lọ́dá ó sì wọ́n bí àti pé ọlọ́wọ́ apá ilẹ̀ láṣẹ ikú sán ilẹ̀ sísun fún àwọn nǹkan àkóso lẹ̀ àwọn ẹ̀ka aláàánú máa gbé oṣù tẹ̀lẹ́ náà kò sì rí dáadáa bá ṣe àwọn ìtúbá bẹ́ẹ̀ mọ ẹ̀kọ́ tí wọ́n ní àdéhùn rẹ̀ bí ìbá fẹ́ túbá lápapọ̀jù lè ti dìnnà wọ́n á ti dìnnà sọ fún ọmọ sí bí ọ̀gbìn ọ̀gbàlà sí náà ni wọ́n àwọn ọmọ wa pẹ̀lú oṣù mẹ́ta ọ̀sẹ̀ yìí wọ́n mọ̀ pé bíbí sunkún yẹn nìkan yóò dùn mọ́ ẹni ṣe ọlọ́run ọba lórí ẹ̀sẹ̀ níṣẹ́ yóò dùn mọ́ wọ́n fẹ́ gba ìgbésẹ̀ tí ó sì pé kókó owó kékeré ń pa ẹ̀sẹ̀ yìí. Ìdí ń pa ẹ̀sẹ̀ lẹ́nu yìí wò ìdí ń pa fún ẹ pé ìlú tó wà ìlú burúkú ni ìlú tó wò sábẹ́ ẹ̀ báyọ̀ fún mi. Ẹ̀kọ́ wo ti ń pa ẹ̀sẹ̀? Sẹ́wọ́n wo ti ń pa ẹ̀sẹ̀? Nǹkan ń pa ẹ̀sẹ̀ lẹ́wàá gbogbo jì, òun lẹ́kọ̀ọ́ yanjú náà olóòjọ orí tó bá olóòjọ orí tó bá ṣe tó bá náà tó bá fi ẹsẹ̀ tó ìyẹn tó nípa ẹsẹ̀ ọ̀rọ̀ parapara o tó wá ní owó pẹ́ tó wọ́n yóò ní girlfriend ti ṣe àti wọn ní boyfriend ẹ mọ̀ ẹ wá lẹ́sìn náà iná pàdé tó lọ fún àwọn sàrán pàdé ni ẹ lójú lójú tì àwọn anijọ́sán mi àwọn onípẹ́ mi ọ obìnrin ah, àwọn obìnrin àwùjọ ìbàjẹ́ láìlá ọkùnrin ayé ti sẹ̀sí bébí ni ọ́ a ti bù ọ́ fún ọkùnrin ọkùnrin oníkẹ́ni kí ni pọ́sọ́lẹ̀ lọ́yọ̀ àjọba fúnra mi tó mú ti báyìí àjọṣe fúnra mi náà ẹ̀rọ èrè ọmọ òṣìṣẹ́ ní àlọ́ ọmọ wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́ ọ̀pọ̀ ọmọ rẹ̀ nínú wọn dùn irú bàbá yìí tẹ́ bá ní ẹgbẹ́ ìjọ ń fẹ́ràn lójú ọ̀nà tẹ́ ẹgbẹ́ ìjọ ń bọ́ ọ̀pẹ́ ẹgbẹ́ ìjọ pàtàkì náà tẹ́ ẹgbẹ́ pàtàkì àyíká pàtàkì nínú ọkọ̀ sí ni pé ẹ̀yà ó èyí pọ̀ sọ̀rọ̀ tó wọn bá tẹ̀ lọ́wọ́ lọ́wọ́ mọ́ o kọ́ ọdún ní nígbà lẹ́kọ́ lọ́wọ́ rẹ kọ́ ọdún tẹ̀ lọ́wọ́ rẹ kọ́ bá tiẹ̀ fún ọ̀sẹ̀ mọ́. tó lè ṣe tó tọ́ lọ tún bá bọ́sẹ̀ tó bẹ̀bẹ̀ tọ́sí yíyá bí oṣù mẹ́fà àwọn tó ń ọ àpọ̀ ní ẹ̀jẹ̀ ìbéèrè wa ọkùnrin àmọ́ ìbá ti fẹ́ràn ayé ìgbésẹ̀ kéjọ àìsí ní yóò ní lọ sọ fáwọn òbí rẹ̀ tán ọ̀tọ̀ rẹ̀ tán ọ̀tọ̀ rẹ̀ ẹ̀sùn yìí ní ìbàyí bẹ̀rẹ̀ láti àwọn káyà kọ́lẹ̀jì àwọn òbí nígbà tó ọmọdé máa sọ́mọ́ àwọn ọmọ aláì àwùjọ ibi lákòtìlá àti bàbá aláìra orí ayé iná sí ìwọ òbí tó ọmọ láti sọ bá àwọn ẹ̀rọ tó sọ kíkọ́ ìfẹ́ mẹ́kọ́ wá ìrọ̀lá tẹ fún àwọn ìrìn sílẹ̀ pàtàkì táàgì ọ̀fẹ́ mọ́kọ̀ wá how dare you fifteen years that's lower yes three you see now you're not serious ah ọmọ yẹn sí ọdún kúrọ̀ wá ìfẹ́ sá fún pé ó máa ń fi kó máa gbọ́ wọn lọ́pàá onípadà máa ń wọ́n lábẹ́ wọ́n máa ṣe sì náà yóò máa gbẹ̀sẹ̀ ìwọ òbí náà tí wọ́n náà tí wọ́n náà gbà láyé ìwọ máa gbẹ̀sẹ̀ ó tẹ̀ ń lọ́dún ìkó ó tẹ̀ ń lọ́rùn kó máa ṣe lọ́nà haramu ìkó máa ṣe lọ́nà haramu lọ ẹgbà bẹ́ẹ̀ orí ọba ní kó máa ṣe sí wọ́n máa rí àwọn olójú ọ̀nà wọ́n fẹ́ sáàmù rẹ̀ ìwọ́n tó gbé ìwọ́n náà fẹ́ sáàmù rẹ̀ wọ́n tàbí àlàlùmọ́nà wọ́n tàkùwà wọ́n tí ó ní àwọn sọ̀rọ̀ kújọ rẹ̀ fún òun fẹ́ kàwé máa bí fẹ́ kàwé mọ́ ẹ bá sọ wà sí wọ́n sọ bá wà lọ́gbọ̀n náà ẹ wá pé ọkọ̀ tọ̀hún náà ẹgbẹ́ lọ́gbọ̀n wá ẹsẹ̀ lọ́gbọ̀n wá àwọn òbí ẹ náà wá ẹgbà fún wọn ẹsẹ̀ bá wọn sọ̀rọ̀ ẹ ẹ ó ẹkùn ọmọ rẹ̀ tó bá fọ́nà bá ti náà bí ma dáadé àwọn ti dáadé náà ẹmọ náà lè lọ. Ìlú èyí náà náà ti pàṣẹ wọn sọ wọn bá ẹmọ bá lọ. Ó táwọn gbé ìta complain because àwùjọ ń pàṣẹ pẹ̀lú àwọn ìdìnnà yìí. Ọmọ ìdìnnà wọn kọ́ láwùjọ. Níjọ́ ọ̀nẹ́mọ̀ ní kò kò sí létí kò sí létí ó ti gbogbo náà wà lójú wa àbí kò sí létí kọ́ gbẹ́gbọ́ kákọ̀kalẹ̀ ọkọ̀. So báyìí wọ́n ẹgbẹ́ ìmọ̀ tuntun àrùn àwọn nǹkan máa ń pa ẹ̀sẹ̀ yẹn bóyá àwọn kan wọn bá rẹ̀ ní ọ̀rẹ́ ọ̀bìnrin ṣe tàwọn ọ̀rẹ́ ńlẹ̀ káràdúgbò kan máa wà tó ọ̀rọ̀ àdá kó ládùúgbò ní ìtọ́pẹ̀ ní ìlànà wọ́n á dúró láì wá àṣà báwo àdúgbò ní ó pàpọ̀ kìí dáadáa kó bẹ́ẹ̀ irú kan iná láwọn ọdún báwọn ọmọ adámáwà mú àwọn adámáwà tí ò tẹ ọlọ́run ẹwọ tún àìsè ọmọdé jáde wọn kékeré níbi àti ẹwọn àgbẹ̀ náà dé mọ́lẹ̀ ẹ̀wò ẹ̀sìn kọ́ ní tíráìmù ọmọ kékeré ní ìjà ìjọba tẹ mọ́lẹ̀ ẹ̀wọ̀n ń lù àtàkùn bá ti lù wọ́n ti máa ń bú sí i wọ́n padà yá kílù bá ti mọ̀ ẹgbẹ̀rẹ́ ẹgbẹ̀rẹ́ onírànmá ẹgbẹ̀rún ọ̀gẹ́ sísàbà tó bẹ́ẹ̀ lu ọmọ sísàbà bẹ́ẹ̀ lu ọmọ lè mọ̀ ọmọ bá bẹ́ẹ̀ lu sùn tó bá tọ́ wọ́n jù báyìí ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ni wọ́n. àwọn ọ̀yọ́kọ̀ abẹ́rẹ́ sí òsì ìwé ẹ̀dẹ́ àkéde kéèkù ọ̀rẹ́ màbí nà mí kéèkù ọ̀nà ọ̀rẹ́ ẹ̀rúsá sí ni kéèkù ní ọ̀rẹ́ ẹ̀rúsá ọmọ ọ̀yà dáàmù sí irú àwọn ọmọ ẹ̀rẹ́ padà máa ń lẹ wọ́n fún ẹ̀ka ẹ̀wà fún fún ẹ̀ka ẹ̀wà fún tọ́wọ́ bá ti ṣèbàjẹ́ ẹ̀wọ̀n fún ìbàjẹ́ ìwọ́n sì jáde yìí sọ fún ọlọ́run pé olùdá ọ̀yà pé wọ́n làkọ̀ọ́dún kan sí wọn làwọn ẹlẹ́kọ̀ọ́ pé ẹ̀wọ̀n kí ní pa àpéjú èsì tí ó ti bẹ̀rẹ̀ báyá máa ń tí ó jẹ lẹ́gbọ́n tí ó jẹ àwọn sọ́jẹ́ skul ó máa ń jẹ wá lé wọn gbé jẹ lọ yóò jẹ tẹ́sí wa ẹbí jẹ tí ó ti kó jẹ díẹ̀ kó lọ sọ pé òun lọ hẹ́ẹ̀ àyíká ẹ̀kọ́ ní máa ń jí àwọn ìlú rẹ̀ mú ni wọ́n á jí ẹ àwọn ìlú lọ bẹ̀rẹ̀ lọ́dọ̀ bẹ̀rẹ̀ bisikíìtì ó sọ pé ó ti jẹun ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ló abẹ́ẹ̀kún ló dára sí tẹ́ bá ti ṣe léyìn ẹ ti wá òkú ti ṣe nù amẹ́kẹ́ ẹ̀ lọ́la lọ́wọ́ yóò tó pè é tọ́wọ́ bẹ́ẹ̀ tó bá mi ẹ̀ṣẹ̀ bá ìtàn ṣe léyìn kò sí ẹ̀ṣẹ̀ náà wọlé orí jiyàn kó lọ bá débẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ wọlé tó sódà náà wò pé ẹ̀ṣẹ̀ mi ti pọ̀ ẹnu àti súnà ibi ìlú tó tó bá lò já fún ọkùnrin tiẹ̀ yẹ wọ́n ti kó láti gbó yìí náà lọ sí yẹ láti wọ́n já ti tiẹ̀ yẹ sọ fún mi ṣé ẹni tó tó yẹ ti tiẹ̀ yẹ bí ìbá ti náwó púpọ̀ náà lápá ni ọmọ àlè àpà ìnà kùnà wọ́n tún síwájú náà ọmọ àlè ọkọ̀ fún lọ́sọ̀rọ̀ tíátà ẹ̀rí wà ní sí i bọ́ọ̀mọ̀ jẹ́ ń tún náà tọ́ọ̀rọ̀ sí àwọn àwọn àwọn àwọn àwọn ìdí àwọn ìdí òdò ọmọ àti èyí wọ́n kò sí wáyé á òun wọ́n jẹ́ tójú káwọn kan wọ́n sára ní akádá mi. wọ́n sọ ìlú rẹ̀ nínú ewu ọdún ọ̀gá wọn yẹn lẹ́ẹ̀ bí wọ́n mọ̀ ọ̀hún sí rere. ẹ́ nítorí lè tí wọ́n bá ti mọ̀ pé ojú ọ̀nà lè jẹ́ ọ̀tọ̀ wà láì ní padà. ìlànà dáàbò wọ́n aṣọ ọlọ́run láfa àwọn tó tún bá sọ́dẹ̀ tàtúnṣe ara wọn ìnà mọ́ha tọ̀kúrò ṣe ọlọ́run polisi wọn fún akẹ́wọ̀n yóò kẹ́ wọn dáadáa ṣùgbọ́n torí ìtọ́jú tí ayé yìí ìtọ́jú tí ayé yìí lásán ó sì lásìkò aláìwọ́ lásìkò bàbá tẹ̀ bẹ̀rẹ̀ náà bàbá tẹ̀ bẹ̀rẹ̀ náà àkíníkọ̀ ni wọ́n àwọn ti sọ̀rọ̀ rẹ̀ o onímọ̀ tí kò jáwò sọ́mọ́ tí wọ́n ń omi gbígbé nù ọlọ́nà níbi ọlọ́pọ̀lọ́ pé ẹ̀ẹ́wọ́n àkókò rẹ̀ wọ́n fẹ́ bọ̀bá náà ní ọ wọ́n wò lè gba ìfọ́bàlà yá kọ́ra pé ìbàjẹ́ òun ti pọ̀ ju fún òun kọ́ àwọn ìdìlọ́ wọ́n tẹ ẹ̀kọ́ ẹ̀láyò wọ́n tẹ títí àwọn ẹ̀láyò tẹ́tẹ́lẹ̀ wọ́n tẹ ṣírùkù ẹ̀láyò ọ̀la ìkùsẹ́kọ̀ọ́ ọlọ́run ni wọ́n sì gbé irun náà ní láyé ọkọ̀ ọkọ̀ ánìmọ̀ àdá ọlọ́run ní sí àwọn fúyẹ́ wọ́n ní ilẹ̀ máa ń dáàbò àwọn tọ́lọ̀ wọ̀n ní bí àjẹ́ nù wọn tí ò ní ti jẹ́ ara àwọn ọmọ tó bá rí wọ́n á súnlẹ̀ àti ìtọ́ta kò sí ní ẹ̀kọ́ bá kó sí alùpùpù ẹ̀kọ́ èsì rẹ̀ kó sì yàn gbé ẹ̀ ọlọ́run ní ìnà lẹ́dí ìnà káfà lẹ́gbà tí wọ́n ní mọ́lẹ̀ tán tó mọ̀ dáadọ́ púpọ̀ tó mọ̀ dáadọ́ ó wà lẹ́kún mọ̀ èkó lẹ́kún kúkúrú lẹ́kún kúkúrú wá nínú ẹgbẹ́ yẹ kúkúrú rẹ̀ tán lọ́sí lọ́sẹ̀ pẹ̀lẹ́ tó ní kúkúrú jẹ mílíọ̀nù kẹ̀kẹ́ náà ní kúkúrú kúkúrú àmọ́ nígbà tó ń sọ nípa ẹni pé tó mọ̀ dáadọ́ ó wá ń ṣe ìyẹn lọ kọ̀ntínúọ́sì èkó ikú olùtúbà tuntun olùfẹ́lẹ̀ ọlọ́run náà bẹ́ẹ̀ lánà lánà tó bala tàwọn bá kù. tuntun bá wọn náà nígbà ọlọ́run nígbà tó bá wọn ìyẹn pé wọ́n ń ṣe tuntun tó ní kú ọlọ́run nígbà tó bá wọn yà yìí ayélujára ti tuntun bá tó yẹ kó ayé kí a náà ayé olùyẹn fẹ́ wọ́n ti tuntun bá òun ni àwọn èèyàn gbọ́ yé tó wá ní àtọ́wà àtọ́wà fún ìdúnìyà ayélujára tó bá wù. òun ni ó yà gbàgbọ́ yẹ àdìgbà nígbà Muhammad sallallahu alaihi wasallam fi ọlọ́run ọba ẹ̀ ajabẹ́ ọlọ́run ọba ti gàgà àtọ́wà tutuba ìmọ̀lá ìrùtẹ́lẹ̀ àwọn lè sọ ìdíjà ọlọ́run ọba ti gàgà tutuba pẹ́ẹ́pá ṣe bíbíà àwọn ọ̀wárí àwọn lọ lò pé iná kan ọlọ́run ní polisi mídíà torí pé ọlọ́run ní polisi kò ayé rẹ̀ ti máa ń kúrú bánà ọlọ́run ọlọ́run ní gàdá tó bá kò yẹ pé ebi mídíà ò lè rí mídíà ti ń ṣe ní ẹsẹ̀ ọlọ́run òjò ní lẹ́sẹ̀ òun ni òjò túbá ìfọ́sọ̀fẹ́ oníjìbá lọ́rùn ọmọ ìyá dé o láti lẹ́wọ̀n lọ́wọ́ onídàájẹ́ ẹsẹ̀ ẹ̀rí àwọn àmì ọmọ tó jù ní wọn kú wọn tọ́mọ wọn bá sì gbé ikú tó kòkò yẹn lásán pàdé àwọn ẹrù pa wọ́n mọ̀ fún ó ti kẹ́ àbí ẹsẹ̀ ń lò wọ́n ní kò fẹ́ kọ́ mọ̀ wọ́n ṣe wẹ́ ọlọ́run ní gba fúnpa wọn tọ́nà sún yàn èyí pàtó wa kú tán láyé ìrẹsì tí wàá takò takò tẹ̀tẹ̀lẹ̀ pé kò sí ẹ̀sọ́ náà wọ̀ ní torí ní torí kò ní kíyàn ó wá ti kàn sí lójú fún ẹ láàrín gbogbo dáadé ńlá láyéláyé ni láyéláyé ọlọ́run nígbà tó bá rẹ̀ ẹ ọlọ́run wà wọlé àyíká ọ̀ọ́lùmù àwọn ilé ìsọnù ìtumọ̀ rẹ̀ ni pé ó ń ṣe kúrò yẹn lọ títí títí àtà àwọn àlẹ́ yìí àlùmọ̀ọ́lù eyín sí ó wà nínú kúkú yẹn ìgbà tí kú wá dé ó wá ń wáta kú sẹ́pà tó wà wáta kú ni ó sì rí ó sì wà láyé náà wọ́n sọ nígbà yìí ìgbà tí wáta kú lọ́wọ́ rẹ̀ tó gbé no way no way àdìgámọ̀ ló kù tí wọ́n tún máa ń gbà náà láàrín tó gbára tọ̀gbà ìgbà yọ̀ ọ̀dà tó bá rẹ̀ ká òun ló àyè méjì alábẹ́ ọ̀nà méjì òun ni túbá ni máa ń fún yàn alákọ̀ọ́kọ́ ó wà arm general ni ẹlẹ́yìn ti kọ́ọ̀sù èyí tó wà arm tọ́tọ̀ òun nípa tó bá máa òun nígbà tí ó rùn bá ń yọ níbi tí níbi wọ̀ tó wà tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn ilé ìṣẹ́ náà níbo níbi máa. arm nìyẹn kọ́ọ̀sù ni pé bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan nígbà tí kú bá dé wáyà tí ẹ̀ ní kò sí kankan bí ìmọ̀ òun lè fa àtàyè máa ó wá fẹ́ kú ọlọ́run máa ń parí mọ́mẹ́wò. ẹni tí mọ́tò kù wá pín méjì ṣẹ́kọ́ ìgbà náà ẹ̀fẹ́ ọlọ́run pé níbi ìṣẹ́ ọmọ à nǹkan sí ọ ní ó ti tán mọ̀ ìgbà tó wọn bá ń sọ ní ààrẹ nù kò túmọ̀ pé ọlọ́run ní gba tó fẹ́ bá ṣe gbúdúrò òun náà ló sọ tó kì ìtàlẹ̀ tí àtàkùnra wọn ni àpamọ́ rẹ kò fara wọn rẹ ọ̀rọ̀ ló yàtọ̀ alákọ̀ọ́kọ́ ilé amẹ́ńtà làwọn aṣílẹ̀ ìfẹ́ wàásílẹ̀ àwọn ọ̀rọ̀ tó náà fà kò tí kò láyé bọ́tí léyìí ìsẹ́ àtọ̀lùkọ́pọ̀ kúkúrú yẹn ti kọ̀tínú àtẹ àbọ̀ àyẹ̀dẹ́gbọ̀t ó ṣe ikú abíọ́ba wábẹ́ ikú àrùn òtúbá ọjà ìlú àtẹ́bí sọ̀rọ̀ máa wà lọ sẹ́ńtà ti sọ̀rọ̀ máa pé àtẹ́bí ni ọlọ́run ọba ò ní gba túbá ẹni tó àforí kó tó nígbà tí ẹ̀mí yóò máa kọ́ ka ọlọ́run ẹ̀ ti ṣe àtẹ́bí ẹ̀ ti ṣe ìgbàlá ọ̀sẹ̀ kò ní kì í ṣe ti rí pé ẹ̀kọ́ méjì àti ẹ̀kọ́ méjì kan ní sùnà yìí nípa lápapọ̀ ẹ̀kọ́ kan náà méjì méjì sọ máa pé àtẹ̀sùwì ní àlẹ́rẹ́ tí ọ̀sùn àwòsùn ìkọ̀ọ̀tù kí ẹ̀ máa ní tẹ̀sùwì kí ẹ̀ máa ní sọ́fà àtú sọ́fà àtú nígbàdà túbà nígbàdà bẹ̀rẹ̀ ilẹ̀ nígbàdà bílẹ̀ kí ẹ máa sọ bẹ́ẹ̀ sáyẹ̀ ní pélé ní dúlé yẹn o. ìwọ bọ́ọ̀lù àti bóde wọ́n náà máa bẹ́ àtẹ́ta ló lè dé wọ́n náà fìdí ọ̀rọ̀ àtúwá tí ọlọ́run mọ táìmù ni ẹni kí wọ́n wá ṣe súnmọ́ tó ní àbá èyí náà ṣe ta èyí náà èyí náà ṣe àkúrò àwọn ọmọ sọ́wọ́n èyí náà ṣe ní ká náà ṣe díẹ̀ èyí náà ṣe sẹ́yìn ní ká náà ṣe díẹ̀ èyí náà ṣe báyìí agbókọ̀ ṣe báyìí èyí náà ṣe báyìí díẹ̀ sudah tapi bukan. ambil lama. láti ọdún kan tó ẹgbẹ́ sísú tàbí sáàbẹ̀ ìlú náà ẹwọ fẹ́ wọ́n tó wà tí kò dé tẹ́bàtẹ́ ń bí ọfẹ́ sọ̀rọ̀ àtọ́ bọ́ lọ́rùn tẹ́bàtẹ́ ẹ̀kọ́ ẹ̀mí lẹ́yìn tẹ́bàtẹ́ ẹ̀mí kò mẹ́rin fọ́n wà fọ́n wọn láàrín àpẹẹrẹ tó wà pé ẹ̀jẹ̀ wọ́n tó wà pé á lè fún ìdí o lọ́ọ̀ fi pẹ̀lẹ́ ìkú jọ lé pé tí bá ti wá ní ẹ̀mí ẹ̀ pé sọ́tún bá mẹ́rin bá má rí àwọn ti àwọn ìjọsìn àwọn ìjọsìn àwọn ìjọsìn àìsí tó jẹ àgbẹ́tò tó dára bá rẹ̀ tó máa jẹ púpọ̀ onímọ̀lù lẹ́bọ̀ sí jẹ́ pàtíwá pàtí sẹ́mìdà pàtísẹ́mìdà ọ̀rọ̀ yìí ajọ ìṣúná ìwọ̀n sẹ́mìdà ní nàìjíríà wọ́n wọ́n ṣe àtúntò àdáyé ní ọmọ nàìjíríà ọmọ nàìjíríà wá sẹ́mìdà rẹ̀ fẹ́ kí ẹni wọn ó ti sàárè ọmọ ọmọ sẹ́mìdà láyé láyé wọn fi kú ìwọ́n sẹ́mìdà nípo àbíkọ́ ọ̀pọ̀lọpọ̀ sẹ́mìdà náà wọ́n máa rí ọ̀tẹ̀ tọba máa rí ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ wà láàrin tọba máa bímọ náà wà láàrin ẹ̀bẹ̀rẹ̀ náà ni tọba pàpàrí sùn wà látọ́dé sẹ́mọ́dé sùn wà látọ́dé àyàjúsà wèdè ọ̀sẹ̀ ọ̀tà rẹ̀ ni tòṣe tọ́nù wọn tẹ̀yàn lára àwọn ọ̀nà tí ṣe tán ẹ́ ni yẹ́ kí wọ́n sọ pé ẹ̀fẹ́ ọba àtàgbà àbádágbà wọn lórí wọn mara wọn lọ sí ẹ wọn lọ sí rẹ sàkàbọ àwọn àwọn onímọ̀ ẹni pé tí ìgbà báyìí bá ti wá sí ẹ̀mí yẹn orí ẹ̀mí rẹ máa gbà bí áá láti fún mi lórí ìbò tó bí àwọn àpẹẹrẹ tá a máa fún mi lórí ìbò lè nínú ilé ìṣọ wa. àwọn kan jọ máa lọ sí ẹbí kan wọn tó kó mi bẹ́ẹ̀ bọ́dà sẹ́fún dé ní ọ̀sẹ̀ sẹ́yìn ní ìfìlà náà ó wá ní abẹ́bí ìtẹ́bẹ̀ ló máa ń kó aṣọ wọn sí abẹ́wá lábẹ́ abẹ́tẹ́bí ẹ máa ti bọ́ sọ òfin kọ́ bẹ́ẹ̀ níjọ́ tó parí iṣẹ́ pátápátá níjọ́ tó parí iṣẹ́ pátá alùpùpù àwọn ọmọ ọ̀sán ọ̀dọ̀ àwọ̀ ẹnìkan ló máa kó àwọn bàbá àti àbí ìkàkà dá ọ̀sán àgbàkulẹ̀ síbẹ̀ wà ó ti mójú òun tó wá ń gbà sí kan wà pàṣẹ sẹ́kítì wálé ó bá dé ọ̀gá rẹ̀ tó wọ́n fi wá ní símẹ́ǹtì kó ní táyì ẹ má ti símẹ́ǹtì kó mọ̀ ẹ̀ mọ̀ wọ́n ní ẹ bá dábàá bàbá tó bá bàbá ti sẹ́ni bàbá ti sẹ́ni kábàlà wọn tó bá ẹ pé ẹ pé láwọn èèyàn ti kú yẹ ikú rẹ̀ kú bọ́ fún mi straight so ikú lè wá at any time wọ́n sẹ́ni kan wọ́n fún mi lápẹ̀rẹ̀ nìkan náà pé òun náà wọ́n kú ní dé àwọn akẹ́kọ̀ọ́ fún un tá a gbé tira àwọn amúkúyá ni gbogbo sáà ń lò ní sin àfúyá ni pátápátá àmì sáà lò àfúyá ni mọ́tò sáà lò àfúyá ni iná látò sí ilé iná látò sí ilé àwọn yàrá tó lọ́wọ́ ara ló lé aláì tó gbogbo náà tó máa jáde tó máa jáde àti ẹ̀kẹ́ máa ti tó fi sẹ́gbẹ̀ẹ́ sẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ náà gbogbo tí ẹ̀ máa fi máa mú kí ọ bá bá kò náà sẹ̀ gbogbo wọn wọn lọ́la mo tó lè tó máa lọ́rùn ìtọ́nu pé ọ̀tọ́ yá gàmà rí ọ̀ká agbẹ́gbẹ́ òun tẹ̀wò pé kìrìtàn bọ̀ òun kan bọ̀ lókè tiẹ̀ kìrìtàn ti já bíríkẹ̀ ti pé òun ọ̀ látàìwá dé yóò apá ní wọ́n ti sọ wà sí ní sí o olùfàtà pọ́lẹ̀ ó ti kọjá ìjọba mùsùlùmí lọ àǹfààní ọ̀rọ̀ ọlọ́run ní ẹ̀ ń gbọ́ wá sí i ìyàtí fún abẹ́rẹ́ pé ọ̀lù kò sí orí kankan tí ń bẹ níbi pé àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn fún alhamad nínú lọ nínú ní pamọ́ àbámọ́ èso géè tẹ́yìn ó rí níbi ìtọ́kùnbọ̀rọ̀ náà èso rẹ̀ kò ní kéèyàn lò tí lọ́pàá ní wọ́n bọ́ àti àdéhùn ọ̀dà ọ̀tún ní ọ̀tún tẹ̀sí náà ọkọ̀ bóyá ẹ̀rọ máa ń pè ọ́ ẹ̀rọ máa ń pè ọ́ kó o ní pọ́sibú àtọ̀ ní ìpè ọ́ ààrẹ tuntun yọ́ fi padà yọ́ fi padà kò sọ bẹ́ẹ̀ ó àrẹ̀dẹ̀lá ó lè rí gẹ́ tó wà láàrin èyí náà lọ́sí láàrin nínú láàrin bọ̀lẹ̀ jáde náà lọ́wọ́ àtàkùsọ̀ láwọ́ àti wọ́n àgbé ilé wọn lọ́wọ́ àti náà mẹ́jì ká bàbá rẹ̀ sọ ọ̀rọ̀ wọn àgbọ́ ọmọ kankan olùkọ́ bàbá kò ìlú wọn ti kúrú ó ní kúfùrù ẹ̀rọ alùkúfùrù ẹ̀rọ kúfùrù lẹ́nu inú kúfùrù táwọn ìjọ nóhùn ní sínú ọ̀gbẹ́gbọ́rọ̀ ló mú abọ́ mi ẹni tó mọ̀ fún wa jẹ́ ìdòkó yìí wá sí ìwọ̀n òní tí ń ṣe òun wá sí ẹ̀gbọ́n mẹ́ tó ìwọ́n yẹn gbọ́ ẹ̀lẹ́gbọ́n bí wọ́n ti gbọ́ ti gbọ́ ìwọ́n fi ti gbọ́ ìwọ́n ti gbọ́ ìwọ́n ti gbọ́ ìwọ́n ti gbọ́ wọ́n làwọn máa ń kírun ọkàn kí ọlá máa ń di abọ́sẹ̀ èdè tó náà kírun ọkàn kí lásán ọ̀lẹ́ torí pọ̀ títí dèbè rí torí pé ọ̀hún sámọ́ ọ̀hún ọ̀lẹ́gbọ́ fúnlẹ̀ ẹ̀rọ ọdẹ ọdún lè abẹ́rún ọba wa nìkẹ́lá wọ́n tàṣà pẹ̀lẹ́pẹ̀lẹ́ o 对的，呃。 ẹ tó ní òun fi àwọn ẹlẹ̀ òun rò pé ìdájọ́ tòun ni pé kó wọn fi kó kàn wọn fún yàn lóúnjẹ lásán òun tí wọ́n fọwọ́ ẹ̀ lóúnjẹ lẹ́tà ló wá gbọ́ pé à ló dá ẹ̀jẹ̀ padà ọ̀rọ̀ fún yàn lóúnjẹ àwọn lóúnjẹ tó fún yàn ni ó kàn sí sáà lásán yóò padà gba àwọn ẹgbẹ́ gbúgbà ó sọ́dọ̀ pọ̀ ní.

ayé tẹ́tẹ́ òní tí máa wọ́n wọ́n lé wọ́n wá ayé yóò ní ẹ̀sìn tí máa ayé tá ló yíkọ̀ ní ẹ̀sìn tí máa náà bàtà ní ẹ̀sìn òní abẹ́ wá nàmbà 3 Thank you ẹni tá a sọ pé mà sí ikú dé tán báyìí tí ò ní tó lè padà mọ́ ní pọ́kà kú lọ́wọ́ ni wọ́n tú bá ọ̀nà ní foríjì bó wà lẹ́nu ẹni wá sọ báyìí aláwọ̀ kú báyà kò síra wọn. òun ò sí pé pé pé pé tọ́nà pé tó kàn wí bẹ́ẹ̀ pé láàyè láàyè làlà ó yàtọ̀ ó wú yín pẹ̀lú kìí ṣe pé kí ń ṣe kúkú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣẹlẹ̀ títí ikú wá dé ikú wá dé òun wá dé sẹ́láyà lálẹ́ lọ mọ̀lẹ́fẹ́ pé mùsùlùmí náà tẹ̀ tẹ́lẹ̀ ṣé àyè ṣe mùsùlùmí tẹ̀ tẹ́lẹ̀ so ó sì láyé lábàá rẹ̀ àdájọba ti jẹ́nà yóò wá jẹ́nà ní sọ ní kó tó pọ̀ ní ti ààbẹ̀ ẹ̀sẹ̀ tí ó ṣẹ̀ o mọ̀lẹ́ tá à ń sọ yìí èdè yìí là ń sọ sẹ́gẹ́tì sì wọ́n sáwọn ó kíyà nàbà pọ̀ sọ̀rọ̀ pọ́ọ̀lì ẹ̀yìn fáìlì wọ́n sọ yóò kàn yín sàn. mọ́sálásí lọ́dí kí jẹ̀mọ́ àwọn ọmọ tí tàrà ń jọ àwọn tó ń kí ní tó ọwọ́ abẹ́ àkíyèsí náà yẹn ti ní ní ọ̀pọ̀ tó wà ìyẹn pé wọ́n lè tó bá kí ní áfà bọ̀ wọ́n sì ń pè é àbúlé. àbúrò abẹ́ náà ọjà ìgbà àwọn àwọn bá báyìí wọn àtọ̀ bá báwọn kan máa kí tiwọn bọ́ọ̀lù máa kí tiwọn náà wọn ò ní máa ṣe aláàbá tó ń jáde kí wọ́n bá máa dà ní àwọn sí wọn pẹ̀lú ìmọ̀ òṣùwà ó fi lẹ̀ àtọ́ àfún alẹ́ rì àfún alẹ́ rì. ó náà ń kó òfin bẹ̀rẹ̀ àwọn ẹ̀yìn ẹ̀sì kó sọ jáde ọjà àwọn ẹ̀rọ ọ̀dà àwọn ẹ̀rọ ọ̀dọ́ ẹ̀rọ tilẹ̀ àwọn ẹ̀rọ ọ̀dọ́ kó ọlọ́wọ́ sáà ọ̀yá Ah àdìsí kan lòun lò báyà ti ẹ̀kọ́ lórí ni tí ó bá lè sìn àdìsí pé lẹ́nà bá ké pẹ̀lú ohun olólọ́lá mo tún wá bí àdìsí kan lọ́wọ́ náà bí lọ́wọ́ àdẹ́bí sọ̀rọ̀ àṣánná àdẹ́bí ni a bá ti bá ìmọ̀ òfin láti bẹ̀rẹ̀ ti parí ẹ̀ ládàá ní gbogbo òmìnira bí là ẹ̀ kò tákùrá mọ̀ kò takura wọn ẹni tó bá kú inú àná òní balada tẹlifí balada dàdí bọ́ọ̀tì tó yẹ pé àsìkòtàlẹ̀ aráwọn kan tí wọ́n ti pẹ̀lú jẹ̀mọ́ ó ní láti kó dàgbà ẹ bá ti pẹ̀lú jẹ̀mọ́ ládà owó gbogbo gbogbo òun náà dà jẹ ó ti kọ́ fi ìdáméjì ti tẹ́lẹ̀ ìdáméjì tẹ̀yìn tẹ́fẹ́ òun ti ìdáméjì balẹ̀ òun balada ilé náà tó àbúrò ní ìpẹ̀lú jẹ̀mọ́ náà kẹ́kẹ́ sọ́mẹ́ nípa rí Waalaikumsalam. Eh? Ampun utang polisi. Tapi, nah, oke, okay. nah. Nah, uh, wọ́n láwọn tó rò káà lórí sí ẹgbẹ́ olùdíkò hàn ọmọ wọn àwọn rẹ̀ kíkà mẹ́fẹ́ kíkọ mẹ́fẹ́ sáàlẹ́mọ́ alẹ́mọ́ tọ́lẹ̀ bẹ́ẹ̀ alẹ́mọ́ wọn ìdá alẹ́mọ́ wọn ni pé tọ́kàlá ó tọ̀rẹ̀ kàlẹ̀ báyìí àti òkun ṣúra wọn àti tẹ́lẹ̀ ìbálẹ̀ náà gbà sí lánàá lẹ́kọ̀ọ́ àbí à ń pè rẹ̀ àdéhùn ìgbà ẹ̀jẹ̀ ìjọba ìṣẹ̀ ọ̀dọ́ òun tó àjọ àyẹ̀sọ̀ nípa rí pé مسجد مرتبة كتا راوي لو انت دو بكي اشاء سون لي دياني اشاء كوبي جوني امام كتا راوي لو انت كتا باوي قول لك او بيت كتا امام مجي نفلا سيوس مجي اوماني قول لك او بيت الله تعالى على الصور سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت والسلام عليكم ورحمه الله وبركاته